ṣé ó pàjù fún wa láti béèrè ikú tó pa Mohbad up till this moment Nigerian justice they refuse to give us justice the police manipulated the justice they told Mohbad's father bàbá ẹ lọ sí ọmọ yín mistake ti ṣẹlẹ̀ up till today ọlọ́pàá yóò sọ fún wa mistake tó ṣẹlẹ̀ mo ò fẹ́ já yín tọ́ làárọ̀ ẹ̀ ṣùgbọ́n ẹ ṣe báyìí ẹnìkan tó súnmọ́ Mohbad ń bọ̀ ó máa grant interview pẹ̀lú very dark black man ẹ fi sọ́wọ́ sí ẹni tó súnmọ́ Mohbad ń bọ̀ ó ti súnmọ́lé tán ó máa ṣe interview pẹ̀lú VDM ẹ fi sọ́wọ́ sí kẹ́ má fi jẹun a máa débẹ̀ mo sọ fún yín pa a máa débẹ̀. now ọmọ yìí ló wà bẹ́ẹ̀ ìgbà tí Mohbad kú àbẹ́ ẹ̀gbọ́n ni ẹ wo bó ṣe tweet ẹ̀mẹ́jọ ló tweet ńjọ yẹn ló update Instagram take your trophy àwọn wo ló sọ fún pé take your trophy ṣe ní statement yẹn lásán òun ni suspect ṣe ń gbọ́ òun ni suspect gbogbo bí ta wá ń dù sí tá ń dù sí tá ń jà sí abẹ́ ẹ̀ gbọ́ mi gbogbo bí tá ń dù sí tá ń jà sí àṣànà lọ blọọkì ibẹ̀ pẹ̀lú bàbá ọmọ ẹ̀ tó bá lọ báyìí á blọọkì ẹ̀ tó bá lọ báyìí àṣànà jẹ́ ń sọ fún ẹ wò mí dáadáa ibi tẹ fojú sí ọ̀nà òbàbẹ̀ mi mọ nǹkan tẹ lè ṣe mi mo nǹkan tẹ́ lè ṣe tí mo fi ní sọ̀rọ̀ mọ́ but ẹ jẹ́ kí mute ẹ jẹ́ kí block èèyàn kan tó tún ṣe mute ẹ jẹ́ kí block ẹ mo bọ̀ mo ti block ẹ àbí nǹkan tí mo sọ oyè yín aṣáná ṣe dẹ̀ fẹ́ gbọ́ kò sí nǹkan tẹ́ lè fi mí ṣe <laughs> ọkọ̀ wọn kàn ń bọ̀ yá ni Ṣàngó ló ní ṣẹ́rẹ́. kò sí nǹkan kan tẹ́ fi read my lips ẹ̀yin fi pé distract wa àbó lórí burúkú ni yín ni mo ní we die here no justice no freedom we die here Oh, Baba ṣe sọ ni orí ibi la máa Justice for one is justice for all. Iya mo bad. I am very, very disappointed in you. Yeah, my bad. n bá máa wá show fun, ẹ. Full show ni máa wá ṣe fún ẹ Ìyá Mohbad. Olórí burúkú ni ẹ́, àbí àgbà ni ẹ́. Ṣé mo pé mo ní kó má bú ẹ Ìyá Mohbad. Ìyá Mohbad mo ní kó má bú ẹ ìkà ni ẹ́. Oníjẹkújẹ ni ẹ́. Ìkà ò jẹ́ ṣe tiẹ̀ Mo ju question kan síta. kí ló dé tí ìyá Mohbad ṣe ń cover ẹni tó pa Mohbad ìyá Mohbad I am very very disappointed in you Oh my ẹ́ pé ìyá Mohbad Oh my ẹ́ pé Mohbad kan ló ní ọmọ yẹn tí mo dẹ̀ confam tí wọ́n dẹ̀ mọ̀ èmi ò ń ṣe tèmi àti ẹ with evidence ìyá Mohbad with evidence Yamubad, you are evil Toba bá ń wẹ ẹ tó máa jòkó àṣìtánì fún mi mo sọ pé kó má bọ ẹ ìyá you know a lot posterity will judge you Shashangele òyìnbó yẹn ti pọ̀ you know a lot Fine Taba a bá máa sọ ò fẹ́ kó bá dàrú ò fẹ́ kó bàdúrà odindi ọmọ tó pa ńkọ́ ṣé níbi tí ma ti ní problem pẹ̀lẹ́ yìí nàìjíríà sì ni ẹ rí bàbá tó ń molest ọmọ ìyàwó àdè máa cover ẹ̀ á lóun ò fẹ́ sọ síta kọ́lọ́pàá má bàa mú ibi tẹ́mi ti yàtọ̀ sí yín nì wà láìtàláì mo máa ń sọ kí To tó bá jẹ́ èmi ní nǹkan tó ṣẹlẹ̀ sí ìṣẹlẹ̀ God forbid ó pè mí kí n wà ní àgàn ẹni tó bí ọmọ ọmọ ló máa sin ẹni tí ò dẹ̀ bí ọmọ ló máa sin dàkí wọ́n máa rántí pẹ́sẹ̀ àwọn pípù yìí mọ̀ nípa ikú ọmọ mi ẹ̀dẹ̀jọ́ ń bò báwo nìyá Mohbad ṣe ń sùn lálẹ́ ibi tẹ́bi ti yàtọ̀ sí gbogbo yín nìyẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́ni kò bá má máa ṣẹlẹ̀ but a máa bò mo rántí ìkọ̀ọ̀kan tó gbé lọ sọ́dọ̀ Oríyọmí ńgbà kan káṣírí tó tú bàbá yẹn molest ọmọ ẹ̀ àtọ àbúrò ìyàwó ẹ̀ ìyàwó dẹ̀ mọ̀ ó dẹ̀ bò mọ́ra wọ́n dẹ̀ pariwo síta make it make sense odindi ọmọ ológo lọ́ọ̀yà Mohbad ó dẹ̀ mọ nǹkan tó pa ọmọ yẹn mọ́ mọ́ ẹ pọ̀ sí ń bẹ̀ ṣùgbọ́n màá máa sọ tó bá ju àdá sílẹ̀ ní gbagba ìyá Mohbad ó ṣẹlẹ̀ lójú àdúrà àdúrà pé ẹ ó sọ fún ẹ ẹ̀gbọ́n mi ti kú ṣùgbọ́n ẹ má jẹ́ kí àṣànà mọ̀ ìtorí pé báyìí báyìí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ti ní kí n bá sọ ìtorí ẹ̀ níyà Mohbad ṣe pé pé òun lálàá tó sọ́ra ìdí Josephine alálàá kò lálàá àdúrà ló sọ fún ìyá Mohbad mo fẹ́ bi ẹ́ ní question kan láàárọ̀ yìí nǹkan tó sọ níta níjọ́ yẹn nígbà tẹ́ lọ fún inquest because mo ti rí pé you are not ready to to work with us you are not ready you are not ready to work with us ìyá Mohbad satellite <laughs> mi satellite mi ó ti rí ẹ tán ìyá Mohbad you are not ready to work with us. I have interviewed you many, many times, but I can see you are not ready. Uncover ń cover gan ni, ó dẹ̀ ń parọ́ mọ́ bàbá But to God be the glory, you confess that pé ẹ ti lọ secret DNA. You confess. Si mo dẹ̀ máa wá play tó bá yá. ìyá Mohbad eégún bọ́ mọ́rin eégún òfura mo sọ fún yín pé mi ó o gan. ṣe rẹ pé máa ń sọ kíní kan fún yín pé táwọn èèyàn bá ń sọ pé àbíje ṣáìdì kankan mo kì í ṣáìdì èmi máa fi yín mo máa fẹ́ fáwọn èèyàn ní benefit of doubt àbẹ́ ẹ̀gbọ́n mi ìtòyà mo ṣe ní ẹ má jẹ́ ká bu ẹ jẹ́ ká fi sílẹ̀ bọ̀ ṣé kí n sọ fún yín nílé ní kò sí bẹ́ ṣe lè support ìyá Mohbad tó kò sí nǹkan tẹ́ lè fún ó ti zero mind ẹ̀ kò ní sọ nǹkan tó mọ̀ ṣe mọ̀ because dàróṣà àti àdúrà bọ̀ ń pa now kò wá ṣe pọ́n mọ̀ ń pa ẹ̀ nìkan ṣe rí olórí tí bàbá sọ pé àwọn bá níbẹ̀ yẹn ó ti jẹ́ kó yé wọn pé àdúrà àti dàwọ́ṣà tó bá sọ̀rọ̀ they are also going down ẹ̀rù yẹn ṣàbẹ̀ pé ìlítírèètì dẹni ṣàṣàǹgẹ̀lẹ̀ Josephine alala ìlítírèètì ni so kíní yẹn wà lọ́kàn ẹ pé ah they are both going down ẹ rántí pé ìgbà tó ń lọ sí court ṣé ní gbogbo ilé tí ìyá Mohbad ń ṣe tó fẹ́ súnmọ́ bàbá ó fẹ́ ẹ́ńtà bàbá Mohbad ni kó lè withdraw ṣẹ́rántí ó ní ṣé bàbá fẹ́ rán ọmọ ẹ̀ lọ sẹ́wọ̀n ni nǹkan tó ṣe fẹ́ súnmọ́ bàbá Mohbad nìyẹn o kò ń ṣètòrí ìkọ̀kan ṣé ń gbọ́ mi kò ń ṣètòrí ìkọ̀kan náà ìyá Mohbad wá sọ fún ẹ either they talk or they don't talk when we get to the high court àti ìwọ tó mọ̀ ń pa ẹ̀ tó àti ìdàrósà gbogbo yín you are going down. àbí nǹkan tí mo sọ yẹn you are going down ìyá Mohbad you are evil ìyá Mohbad eré property ló ń sá kiri náà. ìwọ náà sọ pé àwọn àwọn ọ̀rẹ́ Mohbad ní property kan bì kan eléyẹn ló ń sá kiri náà ìyá Mohbad <laughs> mo lájẹ ni mi àjẹ tèmi mi ò fi ṣèkà when i'm ready for you i will get you ashana when i'm ready for you you will see me beside you <laughs> eré tí ìyá Mohbad ń sá tó fi lọ sumo, tó fi fẹ́ sumo, Baba ni mò ń sọ fún yín number one ó fẹ́ enter bàbá ṣèbí ìyá Mohbad wà ń bẹ tí dàróṣà sọ pé bàbá wà ń bẹ ìgbà táwọn ẹ̀ ń bá dàróṣà akúṣẹ tó lóhun dàróṣà olórí burúkú ó ní bàbá wà ń bẹ ìgbà tẹ̀ ẹ̀ ń bá bàbá tó débẹ̀ lágo méje àbọ̀ ọmọ ọmọ ọgbà tẹ́sí gbé Mohbad sábẹ́ staircase ó ní bàbá wà ń bẹ ìgbà tẹ̀ ẹ̀ ń bá sórí ẹ̀yin boys pé ṣáá sórí yín pé ṣá òòrùn wá tó ń pa ni ṣadé náà bọ́ta ṣadé sọ pé ẹ eh, gbogbo nǹkan tí dàwọ́ ṣàsọ kò parọ́ ṣé ṣí èrè ni ṣáwọn olórí burúkú bíi ti ilẹ̀ gbogbo ń wò yìí ni olùlẹ̀ nation kọ́ ni gbogbo wa olùlẹ̀ nation lẹ́yìn má pa irọ́ wèrè fún ẹ̀yin fifteen wà nulẹ̀ up till today kẹ́bẹ́ lè sọ nǹkan tó ṣẹlẹ̀ mi ti fẹ́ mọ ẹni tó ń tì yín lẹ́yìn àfi tí ò bá ṣe ọlọ́run ló dá sáyé mi ti fẹ́ mọ ẹni tó ń tì yín lẹ́yìn ẹ̀yin olórí burúkú Zlatan àtolórí burúkú Bella Shmurda ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ ẹ̀yin lẹ ti Mohbad títí títí tó fi kúrò lọ́dọ̀ Naira Marley ìgbà tẹ́ mọ̀ ẹgbẹ́ ìní fún Mohbad ní protection kí ló dé tẹ́ ti kó bẹ́ẹ̀ so ẹ̀yin gan-an accomplice ni ṣé wọ́n ti pé Zlatan ló wà bẹ́ẹ̀ ìgbà tó ń mọ Mohbad kiri abẹ́ ti gbàgbé tó bá jẹ́ pé ẹ gbàgbé mi sọ pé wọ́n ná Mohbad o but Tóyìn forí tì á ṣàṣetán á sign out ṣùgbọ́n ẹ tí ọmọ yẹn ó kúrò nínú ilé na Marley mo ń sọ fún ilé yìí tí Mohbad báyìí wà nínú ilé Naira Marley ó ṣeé ṣe kó má kú ẹ gbàgbé wọ́n ti fìyà jẹ láti jọ ìnà òun dẹ̀ ló mọ nǹkan tó jẹ òun ló mọ nǹkan tó nǹkan tó lọ bá wọn kọwọ́ bọ̀ abẹ́ ẹ̀gbọ́n mi bọ̀ èmi sọ fún ilé ní tí Mohbad bá wà nínú ilé Naira Marley Naira Marley ò ní kú o ẹgbẹ́ ta Valentine dáadáa kí ló dé tán ní kó kúrò kó kúrò kó kúrò ó wá kúrò ńbẹ̀ ẹ̀ lè fún ní protection. abẹ́ ẹ̀gẹ́ ìsìnkọ́ tí mo sọ ni wọ́n lè wọ́n lè máa ṣe gbogbo ẹ̀ ṣebí inú rẹ̀ ló ti wà le maa se gbogbo e sebi yìí but tí pé wọ́n pa yẹn wọn lè rí pa because Naira Marley máa máa protect ẹ ní pé ẹ ní pàṣẹ kẹ bá pa sí mi lọ́rùn ṣùgbọ́n Valentine ó bu kúrò ń bẹ̀ Ati bela Shmurda e wa fi sẹ́nu agba mi ẹ wá protect ẹ mọ́ ẹ wá tọ́jú ẹ báṣànà ṣe ń fìyà jẹ tó gbọ́ ọmọ àlè wọnú ilé wá fún bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà fìyà jẹ because tó bá jẹ́ pọ̀ rẹ̀ dáadáa ní Zalantans ẹ̀ ẹ lọ tún fídíò yẹn wò bí Sam Larry ṣe wọlé ẹ lọ wo ẹ̀yìn Zalantans sáré wo ẹ̀yìn iṣẹ́ tó dàbí pé ó ti ń retí kán wọlé wá ayé ń bèrèdè ní báwo ni Um, Sam Larry ṣe mọ̀ pé um, um, Mohbad ó ń ṣùtù jọ yẹn. Àbíkọ̀ yẹn báwo ló ṣe mọ̀ pé Mohbad ń ṣùtù jọ yẹn? Ẹ rí pé Zalata ti wẹ̀yìn kankan tó wọlé ṣọ́ ń sọ táìmù fún ni. Ó ti dìde kó tó dìde ṣé wọ́n sọ táìmù fún ni. Ẹ bọ̀ kan tí mo sọ fún yín ẹ jẹ́ ká gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ń sìn okay gbogbo wọn sọ pé àwọn family wọn ò ready fún justice ṣe ń gbọ́ ẹ jẹ́ ká accept ẹ̀yin àsọ̀rẹ́ tẹ̀wọ́n pé ìlẹ̀ mú Mohbad kúrò ní ibẹ̀ yẹn ṣé kò ń ṣe gbogbo yín ló jẹ́ kẹ́ wá justice ẹ̀yin tẹ̀ ń wò mí lẹ́yìn ẹ bá mi sọ̀rọ̀ yẹn okay gbogbo wọn bínú pé ẹ bàbá ò justice ìyá ò fẹ́ justice ìyàwó ò fẹ́ justice àbí ẹ jẹ́ ká accept but ẹ̀yin àsọ̀rẹ́ ta ló jẹ́ kó dúró nídúró pé a gbọ́dọ̀ fún justice fọmọ yìí iṣẹ́ tí gbogbo èmi àtẹ̀yìn tẹ̀ ń wò mí ṣe láàárọ̀ yìí iṣẹ́ tó jẹ́ kí àwọn ọ̀rẹ́ Mohbad máa ṣe ni ṣùgbọ́n after one week gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe fàájì wọn ti ń ṣe oríṣiríṣi tẹ́bá máa bí wọn ẹ gbọ́ àwọn bàbá ò fẹ́ justice ìyá ò fẹ́ justice ẹ gbàgbé wọn sìn ṣáwa bá àwa náà mọ̀ pé wọ́n lè má fẹ́ justice bàwá yìí sọ pé a máa dàgbà síbẹ̀ ìtorí àwọn wá justice kò pé ọ̀sẹ̀ kan tí Mohbad kú gbogbo wọn ti ń ṣe fàájì mo sọ fún yín pé lórí burúkú Bella Shmurda Mohbad ló fi kó èrò jọ last week ó lọ kọrin ní klọ́ọ̀bù kan ní Lẹ́kì ṣe ń gbọ́ mi ṣe rí gbogbo wọn wọ́n ti ń wish Mohbad bad so bi bi àṣàná ṣe bá wọn pa yẹn ara wọn bọ́ǹbù wọn lọ́wọ́ ni because gbogbo wọn they are envious of Mohbad ẹ gbọ́ tí dàgbò sábà máa sọ E, ilé mi ló ń sùn èmi ni mò ń fìdí wọn èmi ni mo kọ́kọ́ lówó nu family. gbogbo yín tẹ̀ ń wò mí E, ẹ ní tẹ́nítì kà ìkà ò ní Bella Shmurda lọ sí club, kan ní Lẹ́kí ní last week ó ti kọrin kọrin kọrin kò sẹ́ni tó jó kò sẹ́ni tó dìde kẹlẹ̀ mọ́ bí gbogbo wọn ṣe fọ́màtì fọ́màtì bó ṣe rí pé gbogbo wọn ò jó gbogbo wọn ò dìde ẹ mọ nǹkan tó ṣe bó ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin Mohbad nìyẹn gbogbo wọn bá dìde. àní gbogbo wọn ò jó bó ṣe rí pé gbogbo wọn ò jó báyìí ó ti kọrin kọrin kọrin àwọn èèyàn kàn jókòó ni kẹ́lẹ̀ mọ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ pa Mohbad láti rí ògo ẹ̀ lónìí ẹ̀rí pẹ́gbà tí Mohbad kú olórí burúkú sáré lọ́wọ́ singlet ó ti ẹ̀rọ pé singlet tó wọ̀ yẹ kó fi jà fún un. They are all fake from the pit of hell. Ẹ máa wo bí ìdájọ́ Ọlọ́run ṣe máa bá gbogbo lay your kọ̀ọ̀kan. Mo fẹ́ mọ ọjọ́ mélòó tán lè lò láyé. Gbogbo ẹni tó bá mọ̀ nípa kú Mohbad. Ẹ lọ wo bí ìyà ṣe máa jẹ wọ́n. Àní kò sẹ́ni tó dìde confirm ẹ̀ lẹ́kí ló ti ṣe ló ti kọrin yẹn ní ní night club. Ó ti kọ́ kọ́ kọ́ kò orin tiẹ̀ ló kọ́ kò kọrin Mohbad o. Bó ṣe rí pé àwọn èèyàn ò dá lóhùn ọ̀tí ẹ̀ wo bẹ́ẹ̀ ó bá gbórin ó bá bẹ̀rẹ̀ sí kọrin Mohbad ó bẹ̀rẹ̀ sí kọrin Mohbad ṣe fẹ́ gbọ́ without Mohbad kò sí zalanta àti olórí bukú bẹ̀rẹ̀ aṣọ́lá tó ń pariwo lẹ́yìn ta ló mọ̀ ìyá láyà yín ọlọ́run máa bá ti yín jẹ ni Afite ba ẹ̀ pa ẹ̀ mo tún sọ sẹ́ ẹ̀yin tẹ́ pé ayín lọ́rẹ̀ Mohbad tó bá yẹ pé lóòótọ́ rẹ gidi ni okay àwọn family ò fẹ́ justice accepted why tẹ́yìn you ṣe ìjà kó gba justice yẹn kẹjẹ́ kọ̀ọ̀kan ẹ̀ máa súre fún yín bí tó bá but instead of that reverse is the case àwa tá a mọ̀ gan là ń justice ọlọ́run àbíyín àdàbí àbíyín àdàbí àbèrè bàbá Mohbad ẹ jẹ́ kí pe dájú mi kan bá wa dá sí kí n tó máa sọ̀rọ̀ mi lọ mo fẹ́ gbé yín débì kan ni hmm. kán bá wa sọ si èyí tí mo ti kọ́kọ́ sọ yìí ọlọ́run jẹ́ kí dájú gbé dádì yẹn àbí kan tí mo sọ now mo fẹ́ gbé yín débi kan láàárọ̀ yìí mo rí nǹkan kan láàárọ̀ ni nídàájí ẹ má bínú mo rí nǹkan kan láàárọ̀ yìí nídàájí ó dẹ̀ ṣọ́ọ̀kì mi gan ó ṣọ́ọ̀kì mi gan mo máa play kíní yẹn fún yín sìn màá wá sọ̀rọ̀ nípa ẹ̀ ká tó máa lọ ṣe ti gbọ́ náà mo fẹ́ sáré béèrè nǹkan kan ẹ mo ní ìdí nǹkan kan lọ́wọ́ gbogbo yín o ẹlẹ́ran mi ló ń pè mí yẹn mo ń bọ́ ẹ jẹ́ kí sáré pè ẹni tí mo sọ pé máa ń ṣẹran láti nàìjíríà nìyó tí bá ti gbé tèmi dé you are good to go ah dáàdi mi wà ní meeting dáàdi ẹ má wọrí ẹ bá wa join níjọ mi. ah ṣé mo fi nọ́mbà ẹlẹ́ran yẹn síbi ṣá. oh mi ì lè gbé mo ń ṣe ṣó lọ́wọ́ kò sí nọ́mbà yẹn bí ó ń pè mí síbẹ̀ yẹn mo dẹ̀ fẹ́ pè síbẹ̀ yẹn mo ń ṣe ṣò lọ́wọ́ mi lè gbé yẹ ẹ jẹ́ kí n fi nǹkan tí mo fẹ́ fi wọ̀nyí wọ̀nyí. Um, ẹ jẹ́ kí n sáré sọ nǹkan kan ìjọ mo fẹ́ bí ní nǹkan ṣé ń gbọ́ um, mo fẹ́ bí ní nǹkan kan. mo fẹ́ bi yín ní mo fẹ́ kẹ́ bá mi get nǹkan kan ṣé mo bàtà bẹ̀rẹ̀ justice for mobile. ṣé ngbo. gbọ́ mm. títí ni kí ló dáhùn yòókì ń lọ sẹ́ẹ̀sì wọn náà ẹ má pe yan mo ti cut ẹ first time second time ó jẹ́ kí ọmọ ẹgbẹ́ ni abc ló ṣe ń cut kò tẹ́ best caller Daddy best caller Phone yìí mo fẹ́ fi pè wọ́n wọ́n ti reply mo wa ní meeting E má pe yan mo cut ẹ first time ẹni tó bá tẹ̀ ti cut first time ó jẹ́ kí ọmọ ẹgbẹ́ that person is busy ṣùgbọ́n àwọn naija wọn ò sense of calling wọn máa pè yín lọ ni wọn máa pè yín lọ ẹjọ ẹ jẹ́ kí sáré sọ nǹkan tí mo fẹ́ sọ um, ṣé mo gbà tí mo bẹ̀rẹ̀ justice for Mohbad ẹ rántí pé mo kọ́kọ́ ṣe ṣó pé Elégùṣì mi ní báyìí sọ pé òun ló ní Liam ṣe rántí tí mo ní ọ̀ǹtì ìgbà tí n bá rẹ evidence ẹni tó bá ní fídíò yẹn ẹjọ ẹ fún mi ṣé ń gbọ́ mi ẹni tó bá ní fídíò yẹn kó fún mi number one number two mo ti ní fídíò ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ mo wá ni di video tí mo ti sọ pé èèyàn kọ́ bí mi níbi three weeks ago ṣe rántí èèyàn kọ́ bí mi bi three weeks ago èèyàn kọ́ sọ pé mo i said it ẹ lọ bá mi wa video yẹn mo nídẹ̀ máa sọ reason tí mo fi nídẹ̀ fún yín kí n tó máa sọ̀rọ̀ about be one month mo ti bí àǹtí confin wọn náà wò one month after be last two two weeks mo tún wá sọ pé èèyàn kọ́ bí wípé kílé tí mo ṣe sọ̀rọ̀ Elégùṣì mọ́ mo wá sọ statement kan pé mi ì sọ̀rọ̀ ẹ̀ because mo rí pé ó ti fẹ́ jẹ́ distraction fún wa ipa àdẹ̀sí establish nǹkan ta fẹ́ establish ẹ rántí ẹ bá mi wá fídíò yẹn náà ẹ mọ nǹkan tí mo ṣe ń bèrè fídíò yẹn olórí burúkú ẹlẹ́kẹ̀ pọ̀fpọ̀f ó kọ lẹ́tà <laughs> ó ní ó lè mí defame character òun kí n wá san twenty six thousand pounds mo wá ti counter sue ẹ̀ mo ní mi defame character ẹ̀ so mo nídìí gbogbo àwọn nǹkan yẹn ṣé ń gbọ́ mo nídìí àwọn nǹkan yẹn mo fẹ́ fi support counter mi ni ṣe pé mi wá so gbogbo ẹ̀ fún gbogbo yín èèyàn kan sọ pé CP invite Yomi Fabiyi ṣe rí àbóhùn ló wá sọ fún did you see it because I don't want lies did you see it Did he show you that he's in the CP's office? Answer me that question. Please, I don't want to be putting anybody down. Whatever they see, whatever they are telling you, and they did not show it to you, please, let's leave it. Please, I don't want to go far. Am I, am I distracting me? I'm not calling anybody. Ella Rifa sọ bẹ́ẹ̀, Rifa ló ló wá sọ story kan fún mọ́tò wà ní ibi tó ṣe inquest tí ò dẹ̀ ṣe I don't want to bring anybody down to this morning I'm not calling anybody please no exactly ẹ jẹ́ kán ṣe video fún wa please I don't want it I don't want lies please ibi tá délé ni mi ìbò arífà o but arífà pẹ̀lú ẹni tó sọ bẹ́ẹ̀ fún wa tó lọ gbé ẹnìkan wá tó sọ pé ẹ ọ koma. kọ́ máa One dialogue lórí pé wọ́n wá fún wọn lówó Yomi told you he's going to CP's office did you see him let him show us police invited Yomi for what I want àwọn tó ṣe justice for Mohbad gan wọ́n invite wọn I don't want to go there please please I don't ẹ má push me if Yomi is going to CP's office talk about the ti evidence please don't talk about it please mo ti I don't want to talk about anything tẹ́ ẹ bá evidence he told you he's going there ṣé òun ló kọ́kọ́ wà nínú justice ni gbogbo àwọn èèyàn wà nínú justice lẹ́kọ̀ọ́ àwọn tó ń mú sí inú inú kóòtù gan stop it please iná ìsìsì òkín jóyàn lẹ́ẹ̀mejì iná ìsìsì òkín jóyàn lẹ́ẹ̀mejì mo ti sọ fún yín if anybody is telling you anything ask for evidence ask for evidence àbárífà ìkọ́ ló sọ pé bí ọba ó wá negotiate pẹ̀lú òun tọ́jọ́ ń dínàdúrà ẹ jẹ́ kí n sọ iye báyìí ìgbà tá a máa rí wọ́n sọ pé wọ́n evidence kọ̀kọ́ wọ́n ò ní nǹkan kan Please, don't do this. If anybody tell you anything, let them show you evidence. Did you see the letter? Did you see the letter? Please, this platform is not for illiterate, please. I respect people a lot, but this platform is not for illiterate. Be before I say anything here, I need evidence. If you have evidence, you can give it to me because I, I am a lady of my word. Me, then you wá fẹ́ parọ́ fún yín kí wá tún padà pé kò rí bẹ́ẹ̀. If you don't see evidence, please. Ṣé pé ó sọ pé mi fẹ́ Just let's leave it. Don't come and tell me about anybody on the platform. Ṣé If anybody is confirming anything, ask for evidence. I don't want to I don't want to hear his feedback. I want to see evidence that he went into that police skinny ṣebí gbà táwọn Ìyábọ̀ lọ́njọ́ sí ṣe bá rí wọn nínú bẹ̀ tán ṣe evidence fún wa Itondi was invited did you see the letter please stop it don't behave like an illiterate please. mbọ̀ ṣe ń gbọ́ èèyàn kan sọ pé please ẹni sùúrù ẹ̀yìn tí mo bá sọ èèyàn kan sọ pé. Police just arrest Yomi this morning because of the last protest. How? That was not a protest. Yomi Luluwambe, that was a walk. They did not they did not arrest anybody because of protest. Because Èmi báyọ̀ mi sọ̀rọ̀ kó tó ṣe protest. Ola what ti gba Is it because I'm not talking? Ó láwọn ti gba àyè lọ́wọ́ ọlọ́pàá. Because èmi pé bàbá pé kó lè fún wọn ní ọlọ́pàá. Àbí kò yé mo dẹ̀ pé Yomi, ó láwọn ti gba So ẹ sọ fún mi, kí ló tọ́lọ́pàá ṣe wá fẹ́ arrest ẹ̀? òun kọ́kọ́ sọ fún mi mo pé mo ní ẹ má lọ síbẹ̀ láì gbé lọ́lọ́pàá o ó ní ẹ ti gbọ́ ọlọ́pàá pé kí máwọn ọ̀rẹ́ ti ṣàlàyé fáwọn ọlọ́pàá tó wà ní Kòròdú so please why are they going to arrest her don't worry about moderator I don't have moderator he told me that so why are they going to arrest him now because of the protest please as we have a lot of illiterates mo mọ̀ pé àwa táwa bẹ́ẹ̀ náà Akawe, please. I don't want to talk. Don't let, and if anybody tell you, CP invited him. For what? For what? Àwọn tó ti ń ṣe justice látọdún ìkan tó ń pariwo judgment. CP ò invite wọn. Ẹ jẹ́ kó máa parọ́ fún yín. Mo sọ pé ọ̀kan power, but anything anything tẹ́ ẹ̀ evidence please don't believe it. Don't let anybody play on your, on your emotions just because they want donation please ṣẹlẹ pé mi ìdásọ̀rọ̀ ẹ̀ mọ́ látijọ́ ẹ̀ kò dẹ́ ń ṣe tìjà but please if anybody is telling you they are going anywhere tell them you want evidence you want a letter you want a letter that they were called please. ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ ṣé ń gbọ́. so ẹ jọ ẹni tó bá ní ẹni tó bá ní kinní yẹn ẹni tó bá ní fídíò yẹn ẹjọ I need that video ASP ṣe ti rántí fídíò tí mo sọ pé mo ò ní sọ pé pápá lolo Elégùṣì ló bí until tí n bá rí evidence ṣe rántí then later mo ẹ má wọrí tí evidence yẹn yẹn wà lọ́wọ́ mi but ibi tí mo ti kọ́kọ́ sọ fídíò yẹn mo need it please it is very very important because ó ti kọ lẹ́tà ṣé ó ti yẹ yín ó ní òun charge mi twenty six thousand pounds fún defamation of character èmi náà dẹ̀ sì dá padà fún wọn pé mo ò jẹ́ lówó kankan kó jẹ́ ká pàdé ń court ṣé ó ti yẹ yín so lọ́ọ̀yà mi sọ pé mo ní ìdá wọn àwọn fídíò sí ẹ pẹ̀lú àwọn nǹkan tí mo ti kó fún wọn ṣé ó ti yẹ yín because tó bá nídìí owó kọ́ lọ gbé òkú Mohbad kọ́ lọ ta àbẹ́ <laughs> ẹ̀gbọ́n twenty six thousand pounds ṣé ó ṣí eré ni ṣé kò rí lẹ́tà mọ́ ní ìkàtẹ́ ni àbó lórí burúkú ni gbogbo yín wọ́n ní pa ọmọ lọ́mọ kí lorúkọ ẹ wá nu petition mo béèrè lọ́wọ́ ẹ ẹ bàbá pápá lolo ó lọ fẹ́ gba twenty six thousand lọ́wọ́ mi ikú pa ẹ tí n bá tẹ̀ sanwó yẹn ṣó máa gbélé ayé náà ni ẹsẹ̀kẹsẹ̀ ló máa wàjà àfi tó bá mọ̀ nǹkan nípa ku Mohbad jẹ́ bẹ́ẹ̀ ka petition Mohbad bí a ò mọ̀ ẹjẹ ẹjẹ bá sáré ka petition yẹn ká tó move on ẹjọ mo ní ìkíní ẹni tó bá lè bá mi get video yẹn máa fún ní twenty thousand naira tó bá jẹ́ nàìjíríà tó bá jẹ́ uk mi ní fún yín lówó kankan petition yẹn dà ẹjẹ sáré lọ wá petition yẹn ọlọ́run dẹ̀ jẹ́ kí n rí petition yẹn ẹ bá mi ju petition yẹn tó bá ní kẹjú sínú whatsapp mi ẹ jẹ́ kí n sáré kà fún ó dàbí pé tiẹ̀ ti di wọ́n ń dín gbèkéré létí ẹ̀ mo ń bọ̀ jẹ́ kí n kà fún kémi wá san twenty six thousand ṣé ó ń ṣé wọn ta lè òṣàmọ ni wọn rí lẹ́tà wọn ni ẹ jẹ́ ẹ jẹ́ mo ń bọ̀ ẹ jẹ́ kí n kà fún bí yóò ti gbàgbé ẹ jẹ́ ká wọn létí Throw back. Throw back throwback throwback for ẹlẹ́kẹ̀ pọ̀fpọ̀f ẹ jẹ́ throw back, mo ń bọ̀ ṣé ẹlẹ́kẹ̀ pọ̀fpọ̀f ń wá ìmì ni àbẹ́gbọ̀ kéwọn wá sọ twenty six thousand UK <laughs> lọ pẹ́ bí kò tí gbé mi lọ kọ́ọ̀tù ẹ má sì gbọ́ ọ tíra ìyẹ̀wò ni ọkọ ọkọ kò fẹ́ náwó court twenty six thousand ó dà mo ti gbọ́ màmá sán ní wọ́n one pound ilẹ̀ òòṣà òta wọn èmi ló fẹ́ fi revive skin ìyàwó ẹ̀ owó mi ló fẹ́ fi revive skin ìyàwó ẹ̀ orí ẹ̀ burú ẹlẹ́kẹ̀ẹ́ pọ̀fupọ̀fù mo tútù sọ. So ṣó fẹ́ gbọ́ mo tútù sọ ọba um, ọba ọba Ifẹ̀ wà ń bẹ̀ kò sórúkọ ẹnu petition ọba mọ̀lété wà ń bẹ̀ òun ni ṣẹ́rí ẹ jẹ́ ká wọn létí ẹ jẹ́ ká ṣe throwback ẹ bá mi kẹlẹ́kẹ̀ pọ̀fupọ̀f alọba promise ọládiméjì this is a petition Mohbad wrote before he died he, he sent this petition to The Assistant Inspector General of Police, the Nigerian Police Force, First Criminal Investigation Department, Annex, Alagmo, Petition of threat to life, malicious damage of properties, value the sum of 5 million naira. Assault, occasioning to Arm, oppression, and conduct likely to cause breach of peace against Samlari Elegushi. before kí bàbá ìtókù Elegushi ni Sam Larry ń jẹ́ ìjọ tí Ìyábọ̀ kànlẹ̀ out ló sáré lọ yọ Elégùṣì tó denounce Sam Larry ṣe ń gbọ́ obele and others ẹlẹ́lẹ́ àtòbele yẹn ló wà pẹ̀lú Zalantan ṣe rí pé ikú ń bọ́ mọ́rìn ikú òfura ẹ jẹ́ I of the above name address, a law-abiding citizen and a musician, bring to your notice the assault and threats to my life by the above mentioned person. On the 25th of June 2023, while having a video shoot with another artist by name Zalantai Bile, the above mentioned person, numbering about 15, èèyàn 15, led by Sam Larry Elegushi. Ibẹ̀rẹ̀ sí ọmọ ẹ̀pọ̀ Sam Larry Elegushi ni Sam Larry ń jẹ́. Ìgbà tán àtàkì Elegushi pé kí lorúkọ ẹ̀ wá nu petition. Ó sáré ó lóun kọ́ òun ò mọ́rí Sam sáré lọ yọ Elégùṣì lẹ́gbẹ̀ẹ́ orúkọ ẹ̀ Sam Larry invaded the premises with dangerous arms such as guns cutlasses etc where I was shooting video and scattered the whole process of the shooting. Damaged the equipment I was using for my shooting, valued about five million naira, and started threatening my life ṣe which in the process they became violent and assaulted me which I sustained ẹ máa which I sustained injuries but narrowly escaped attached to this petition is the said pictures total amount I paid for the shooting they have destroyed 8 million naira which is non-refundable ṣe however ibi tí ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ pọ̀fupọ̀fù elege lọ ẹ̀kẹ́ dàbí scotch egg tí jò sí tí however during the assault they were boasting ẹ máa gbọ́ they were boasting that they work for Ọba Said Elegushi ó gba ẹnu mi ẹ however during the assault bó ṣe ń na Mohbad tó ń dà dáàbò tó ń da daabo to da ibobo. they were boasting that they work for Ọba Saheed Elegushi and they have been asked. Elegushi asked them to deal with Mobad for reasons best known to him. Which till date, they are still threatening to kill me if they see me. Eleke pop pop. Súnmọ́ mi bi torí ìsúnmọ́ ni làámọ̀ ṣe ẹni. Jọ́. Mobile sọ pé sir I call on your office to save my life from the above mentioned persons and bring them to book. Mobile put out this petition on the 27th of June. Two months after, wọ́n pa ọmọ yẹn. Ẹjọ́ ta ni suspect. Yàtọ̀ sí Ashana, ta suspect ọmọ tó lè máa sọ pé kán sèvò òun kóun má kú lọ́wọ́ Sam Larry tí Elégùṣì rán now ibi tí mo ti ní problem pẹ̀lú Nigerian police mi this petition they threw it under the carpet okay mo sọ ẹ pé tó bá jẹ́ pé Elégùṣì ò gba petition yìí Abọ́ta sọ pé òun ò rí petition so definitely ò rí petition ọmọ tó wá ti fi Mohbad wa fiara ara ẹ̀ kọ Please, what are the responsibilities of our royal father? To look after their citizen, their community, the citizens living under them, àwọn ìgbèríko tó tara wọn jáde, àwọn members wọn, àwọn citizen. That is their duties and obligations. Am I communicating? Now, Mohbad wa fiara ara ẹ̀ kọ ẹ lọ́rùn. Ipe tóun bá kú, kọ́n mú wá ti Sam protect Mohbad? ta ni ò bá protect Mohbad ta ni ò bá pe Sam Larry pé tó bá tún fọwọ́ kan mọ́ yẹn ẹ but instead of that wọ́n ti rí Mohbad lórí pé ọmọ kò lé nìyàn ni táwọn bá pa àwọn máa pa gbé abẹ́ gbọ́ mi táwọn bá pa àwọn máa pa gbé ìtorí ẹ̀ lọ́ ṣe competition yìí tí ò ṣe ṣe nǹkan kan sí ẹ má gbàgbé pé ìjọ tí Ìyábọ̀ bọ́ta tó sọ pé Elégùṣì ẹ̀ lè sọ pé ẹ̀ mọ Sam Larry yìí ìjọ kejì ó sáré bọ́ta ó put update ó sọ pé òun ò mọ̀ rí o kò ń ṣe family Elégùṣì àwọn chief Elégùṣì gan wọ́n compete wọ́n di wọ́n wọ́n disclaim white Elégùṣì ò wá bọ́ta kó bá wa disclaim petition yìí látijọ́ ta ti ń sọ kàkà kan display ẹrú kú ẹ Sam Larry tó ránṣẹ́ ó sọ pé all stations settled wọ́n ti gbé sí up till today Sam Larry ò wá explain nǹkan tí kinní yẹn mean fún wa ẹ wá sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀ èmi àti ẹ máa jọ pàdé court ẹlẹ́kẹ̀ puff-puff UK lọ pé bí kò ṣe Nàìjíríà ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó wàá rọ́wọ́ lọ́ọ̀yà tèmi náà ṣe ti gbọ́ àwọn rí mo kàn ní kí n chip yẹn yìí ni ẹ jẹ́ ká padà síbi tá a ti ń bọ̀ ẹ bá mi pe orí yọmí Oríyọmí Hamzat ẹ máa gbọ́ Oríyọmí wà ní London ẹ jẹ́ kí n stop ẹ̀ Oríyọmí wà ní London bí báyìí so ó dàbí ní meeting kan tó lọ bí wọ́n ṣe question and answer wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé nípa ikú Mohbad ṣé ń gbọ́ ẹ máa gbọ́ nǹkan tó sọ nípa ikú Mohbad tó bá ti sọ́tọ́ màá sọ nǹkan tí mo fẹ́ sọ ẹ máa gbọ́. Protest some of my boys to join the protest so I was at the candle night they did in Ibadan. Ọ̀rọ̀ Mohbad ló ń sọ. From Mohbad. But I was, you know, I couldn't show my face. So I was very happy when Baba Mohbad contacted me. So I gave him my platform. He talked. Ẹ máa gbọ́. Before we even go on here, before we came on here, he talked to me. That was when I realized that it wasn't my case. I am not a blogger. I am not doing my own to make. Ṣé Only gbọ́? Ó nígbà was bàbá Mohbad wá sọ́dọ̀ òun, ó ní bàbá Mohbad said, that was why I knew that that case is not my case. Emma Bolo. gbọ́ I cannot capitalize on somebody's tears to make money. And there is no way. Ẹ máa gbọ́ o. The case is a lost case. If you lose your your home and you are going to the battleground, you've lost before you even venture into that war. Why do why do we win? Uh, uh, Not loud enough. Timothy's case. Bàbá Timothy, ìyá Timothy, ìyàwó Timothy, ẹ̀gbọ́n Timothy, àbúrò Timothy, talking in one voice, asking for single thing, nothing but justice. They they were they they, they don't even see anything about the property. They were less concerned about the wealth. They want to know the cause of their son. The wife wants to know the cause of her husband. The children want to know who killed their father. And that was the message, that was the instruction given to me, and that has been the question from beginning to the end. Who killed Timothy? Justice for Timothy. Let everybody that is connected will the the death of Timothy be arrested? Let the investigation be done. Ẹ máa When the investigation was not properly done in Osun State, we, we, we made a noise, transferred to Abuja. When we got to Abuja, we realized Now, ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ mbẹ́ yẹn. Fún gbogbo èyí tẹ̀ ń sọ pé kí bàbá gbé kèsì lọ sí Abuja. Ṣé rí pé ṣe rí pórí yọmí sọ́mì báyìí ó nígbà tó ń fẹ́ ṣe dáadáa ní Òṣogbo ó lọ sọ pé káwọn gbé kéèsì yẹn lọ sàbújá ó nígbà táwọn gbé dàbújá àwọn rí pọ́wọ́ ti kanwọ́ àwọn move ẹ̀ back so mò ń sẹ́lẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kí bàbá gbé kéèsì lọ sàbújá mo ti sọ fún yín ṣẹ́rẹ́ àbújá yẹn best friend bestie elégùsì ló wà ń bẹ̀ ẹgbẹ́ tòkun Tinubu boys jọ làwọn méjèèjì so kò sí bó ṣe lè gbé lọ sàbújá ọwọ́ ti kanwọ́ so ẹ jẹ́ ká fílẹ̀ lẹ́kọ̀ọ́ ká máa ṣe justice wa lọ ṣó ti yẹ ìyẹn ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ kẹ́ gbọ́ o ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Oríyọmí náà kàn fáàmù sí pé Àbújá yẹn ọwọ́ máa ń kan wọ́n bẹ̀. Ẹ jẹ́ ká máa gbọ́ná. Transfer back to Osun State and our hands. Àdúrótì. But ìyá we say this, bàbá we say this, ìyàwó we say this. We now have we now have fans. We have wife fans. Ìyá fans. Baba fans. now ẹ yẹ kí sáyé sọ̀rọ̀ kan fún yín bẹ̀yẹn so berekete just play us up till now me tí mo stand bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ mi ì dẹ̀ fẹ́ sọ̀rọ̀ jù ìforíyọmí can talk like this think about yourself Me first fẹ́ you jù lórí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ but ìforíyọmí can talk like this But it's alright for fún but ọ̀rọ̀ mi máa ń dàbí ọ̀rọ̀ idiot ni màjàmásá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń ṣe ẹ má gbàgbé pé àwọn pípù yìí mo ti sọ́rí fún yín àwọn ni bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yìí máa lọ bá àbí kò yé yín àwọn ni bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yìí máa lọ bá tí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bá lọ ṣe jura ẹ̀ lọ wọ́n á wá lórí ilẹ̀ tó kọ́lé sí o ó jẹ tax hundred billion pounds kó wá san àbí kò yé yín ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ṣe rántí pé bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ wà ń bẹ̀ ìgbà tíjọba fún wa ní fake results. up till now bẹ̀rẹ̀ kete ò bá wa dá mi blame bẹ̀rẹ̀ kete o màjàmásá ló fi ń ṣe ẹmọ kan sọ pé yàn jókòó sórí fence tá bá win a support tá bá dẹ̀ win nídàkejì náà a fà sẹ́yìn ẹ jẹ́ ká play lọ. If I now put my head, uh, my head now, the the Yahoo fans may say, all Olulami is saying dragons. Hey, can you loud? Can you loud? Am I about manager? Ṣé ń gbọ́? Seriousness, I don't see. Ẹni sùúrù. Ṣé ń It's loud. Okay, okay, okay. People making money out of it, out of them. Because, okay, what are we fighting for? Show me a single cause. Exactly. what killed Mohbad? Nǹkan tó jẹ́ ká bá jà fún nìyẹn. Ṣùgbọ́n lórí burúkú àṣà náà, ó lọ nation. If they are not fighting, if they are fighting before, they should come together that time. Even if they don't love that wife, that time, come together. And you know what they did? They knew the lawyer. Ẹ máa gbọ́. The battle of Timothy, they ran to him. You don't get it. You know who lied to him now? Ṣẹgbọ́n kan tí ṣẹgbọ́n kan tó rí Yẹmí sọ́mọ̀ Suspect ran to that same lawyer. Ṣẹgbọ́n ẹni sùúrù ó dẹ̀ bẹ́ẹ̀ gbọ́ mo ń bọ̀ ó dẹ̀ bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó So I cannot put my head. Kí ló máa Okay, ṣe kínní? Ok ẹni sùúrù. Ẹ jọ ẹni sùúrù ẹni tí ò bá mi fiseti. ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ ni kí n tó ẹ bá mi fi earpiece sétí ibi gangan ni mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ mi ni interrupt ẹ gbọ́ màá wá ní kẹ́ kọ nǹkan tẹ́ gbọ́ ẹ jẹ́ kí n tún sọ you didn't hear it what ó dàbí mo soro ẹ máa gbọ́ I just see people making money out of the out of them because okay what are I'm fighting for Show me a single cause single question who killed this boy even the, if the mother and the father, if they are not if they are fighting before, they should come together that time. Even if they don't love that wife, that time, come together. And you know what they did? They knew the lawyer that fought the battle of Timothy. They ran to him. You don't get it. You know who ran to him now? One of the suspects, one of the prime suspects ran to that same lawyer. Can you see the complication? So I cannot put my head. Because before I start my fight, I do one plus. Ṣẹgbọ́, kí ni mo sọ fún yín jọ́sí? Àní tí n bá sọ̀rọ̀ fún yín, ẹ fi sọ́wọ́ òsì yín. Ìgbà tó rí Yọmí sọ pé òun ò ṣe mọ́ kí ni mo sọ? Mo no contacted him ipe ṣó fẹ́ máa gbójú òun nínú ni now Oríyọmí ti sọ tòótọ́ ó ní ìgbà tí Mohbad kú one of the prime ó ó purposely sọ prime yẹn ni purposely ló fi sọ prime yẹn one of the prime suspects mo ṣe sọ purposely ó purposely sọ prime yẹn ni Oríyọmí sọ pé one of the prime suspects to lawyer to gba justice fáwọn nígbà tí Timothy ṣẹgbọ́sá ó ní bí Mohbad ṣe kú ó ní one of the purposely ló fi sọ prime suspect yẹn kò sọ jẹ́jẹ́ kò sọ pé prime one of the prime be purposely one of the prime suspects ó sáré lọ bá Fálànà ṣàbẹ̀ pé mo sọ ìgbà tá bẹ̀rẹ̀ justice Money, Àṣànà sáré lọ bá because ó ti di se pé ẹjọ́ yìí máa jọ́jọ́ Oríyọmí because bó ṣe kú ni gbogbo wa ti sọ pé kóríyọmí bá wa ṣe bó ṣe ṣe ti Timothy wọ́n fò lọ bá Fálànà so Oríyọmí gan mọ̀ pé Àṣànà prime suspect ni Oríyọmí dẹ̀ sọ pé òun ò lè máa báyàn ṣe competition Fálànà ló ń bá wí ẹ jẹ́ ká tún play kẹ́gbọ́. Can you see the complication? So I cannot put my head. Because before I start my fight, I do one plus one, and I will ask, when they bring case to me, I will ask, do you really want to do this case? If you tell me yes, I will say, I can call you one minute. Now, ṣé mo kàn tó, ṣé mo kàn tó funny fún mi. Oríyọmí ó dùn mí fún wọn gan màá sọ díẹ̀ nínú ọ̀rọ̀ mi sórí ọmí lẹ́nu fún yín he doesn't know me I don't know him I've not met him but I've read a lot about him in the past ṣé ń gbọ́ mi Oríyọmí sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ to le gan ó níyàwó ni prime suspect tí gbogbo wa dẹ̀ máa ń sọ inú mi dẹ̀ dùn pé Oríyọmí sọ síta lénìí ṣe but just because ó sọ Oríyọmí sọ mí báyìí ó ní bí Mohbad ṣe kú ìyàwó sáré lọ bá lọ́yà tó gba justice fáwọn nígbà Timothy ó ní kí ni kóhun ṣe ṣe wọ́n ti pé mo dẹ̀ sọ fún yín pé Fọlànà pé Oríyọmí pé ṣó fẹ́ máa bóun ó fẹ́ máa wò òun lójú nínú court ni Oríyọmí dẹ̀ máa láti ṣe nǹkan tó ṣe yẹn because ó gba Oríyọmí nínú òjò gbogbo owó tán dá ipe kan fi ṣe justice fún Timothy gbà yẹn Fálànà lòun ò gbà so Oríyọmí kò ní lè ṣiṣẹ́ yẹn ó máa wà complicated boy ibi tí mo ti wà disappointed nínú Oríyọmí ẹ jẹ́ kí n sọ fún yín ìgbà tẹ́mi mọ Oríyọmí kò tí ì sí social media social media ṣẹ̀ṣẹ̀ ń come up ni Oríyọmí jẹ́ ẹnìkan is a fearless lion Oríyọmí ò rán Uche iṣẹ́ Oríyọmí ò wojú he used to say it as it is kò ṣe ìgbà tí social media wa di yomo yìí o ṣe ń gbọ́ mi Oríyọmí máa ń sọ bó ṣe rí àwọn èèyàn máa ń bẹ̀rù Oríyọmí gọ́ngbà yẹn wẹ́n Oríyọmí wọ̀ sí Oríyọmí kò ń ṣe ìsìn so ti bá rí Oríyọmí tó ń ṣe àwọn nǹkan kan mo máa wò pé kí ló ń ṣẹlẹ̀ ṣé Oríyọmí ti jẹ́ dodo ni tí ò lè sòdodo ṣó ti súnmọ́ politician ni tí ò lè sòótọ́ mọ́. Am I communicating? Now, ṣe ti kí nǹkan tó sọ mbẹ̀ yẹn. Kí ni wọ́n fẹ́ fàyọ? Ìgbà tó rí yọ mímọ́ ni number one suspect. Ṣé rántí pé gbogbo pé kọ́ cancel Naira Marley, Ìyábọ̀ Ṣẹ̀pẹ̀tẹ́rì this way, náà bẹ̀rẹ̀ just because of personal vendetta tó ní pẹ̀lú Naira Marley ìgbà tó bá ní kó cancel Naira Marley Oríyọmí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ nìbàdàn ó sọ tá ṣe láìfù ni ẹ̀yin tọ́lọ́ máa fìyà jẹ pọ̀ ẹ má ṣì mí gbọ́ mo sọ pé Naira Marley mi tẹ̀ mi lè sọ pé Naira Marley fìyà jẹ gan because mi rí evidence ti Sam Larry ni mo rí ṣe ń gbọ́ Oríyọmí ló kọ́kọ́ cancel Naira Marley nìbàdàn Oríyọmí wá mọ̀ sí pé. Ashanani prime suspect. Prime suspect. Be purposely. Prime suspect. Oriyomi wa mọ̀ pé Ashanani prime suspect. Kí ló dé tí ò padà bọ́ta Naira Marley ò ṣe prime suspect yo Ashanani. Ah, I want Ọlọ́run máa dá lẹ́jọ́ ń bọ̀. Èmi bọ̀ kọ́kọ́ lolúwa wí. Èrè mi sì ń bẹ pẹ̀lú mi lati sonfonika luku gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ Oriyomi ló bẹ̀rẹ̀ kan cancel Naira Marley ó sọ ńjọ́ yẹn ó ṣe show ni ó ti sọ lórí program òun pé kàn má play Naira Marley mọ́ Oríyọmí ó dẹ̀ wá rí pé àṣànà ní prime suspect ó dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ dákẹ́ láti jọ yìí ẹ wá mi dìyẹn mú mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí mo fẹ́ gbé yín débẹ̀ ibi tí Oríyọmí wá ti disappoint mi Oríyọmí bí n ṣe sọ ní ìmọ̀ yín báyìí it is just highly unfortunate I am disappointed mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí. ń bọ̀ má bínú ah, ṣé kinní yẹn ti lọ ni ẹ bá mi wo reply orí yọmí èèyàn kọ́ sẹ̀ǹdẹ̀ sínú bíbá yìí láàárọ̀ yìí náà. Office fi sínú comment me. please can you look for it for me and send it to me <laughs> oh ẹ bá mi wá mo rí mi wá reply ẹ mo fẹ́ fi reply Oríyọmí wọ̀nyí ni ṣé ni tó send ẹ ti yọ ni oh shit. ẹ jẹ́ bá mi ẹ bá mi wá reply Oríyọmí. now Oríyọmí tèmi mọ̀ fearless ni mo rí téèyàn kan sọ pé ó dine and wine with the politics with the politicians he made an apology ah Mr. Oríyọmí I am highly disappointed yeah I'm checking my page now ó dàbọ̀ ti yọ mi rí bẹ́ẹ̀ mọ́ ẹ bá mi send kin kí n lè fi wọn àwọn èèyàn kan tó Oríyọmí ṣe Oríyọmí you used to be a fearless man what is happening gangan Oríyọmí kí ló ń ṣẹlẹ̀ Mr. Oríyọmí no he deleted it but in your in your send ẹ̀ sí mi níbí báyìí mi wá please Kete tẹ́yìn èèyàn man sheba, ṣe báyìí ti yọ ni all comments mo ń bọ̀ wa. èèyàn kan send kíní ó ní kí n wo nǹkan tó sọ ẹ jẹ́ bá mi send ẹ no it is not a video ó oh, update Oríyọmí updated update yẹn ni mò ń please update to update yẹn ni mò ń please ẹni tó fi síbi báyìí ti yọ ọwọ́ ìtẹ́ṣe máa yọ èèyàn kan ti yọ ṣá ó ga ọ wọ́n ìtẹ́ni yẹn ṣe yọ mi bá dẹ̀ ti save anyway now Oríyọmí tèmi mọ̀ ṣe ń gbọ́ Oríyọmí kò ṣègbà tí ẹjọ́ ẹni tó bá ní kíní ẹ̀ kó send ẹ̀ sí WhatsApp me. if you have it please send it to me if you have it picture message ni ẹ bá mi lọ wo wọ́ọ̀lù wọn ó bẹ àwọn àṣà náà ẹ lọ bá mi wo wọ́ọ̀lù wọn ẹjọ́ mo fẹ́ fi wọ̀nyí ni mi fẹ́ sọ lẹ́nu ṣé ń gbọ́ mi ìgbà tẹ́mi mo rí yọmí Facebook kò tí di mẹ́ta tẹ́ kobo. Facebook ni ló wà kò tí ì sí Instagram kò si ì sí TikTok Oriyomi used to be a very very fearless person he will say it as it is kò rán yàrá yẹ anybody please can you send it again bóyá nu inú inbox we can send it. whatsapp Abi, i'm saying the update not the video ṣé ń gbọ́ mi Oriyomi say it as it is i don't usually watch him but concon. but ìgbà tẹ́mi me more. he doesn't care ó máa so. ìgbà wo Lori Oriyomi di ká sọ̀rọ̀ ká má bà bẹ́ẹ̀ ká ká um, withdraw ṣe rí fídíò tó rí yọmí he was not under duress ọwọ́ sọ pé torí àwọn àṣàná àtàkẹ́ attack. mi pé kò ṣe torí àwọn àṣàná àtàkẹ́ o Oríyọmí have a thick skin probably bí àwọn àṣàná pé ẹni tó lè bá sọ̀rọ̀ Oríyọmí wá lọ update ó lóun ò sọ bẹ́ẹ̀ o ó ní káwọn àṣàná má bínú o ah Oríyọmí lẹ́nu yín Oríyọmí ẹ lè má jẹ́ kí n ṣe èèyàn block mo fẹ́ block èèyàn tó ń ṣe mute yẹn ní má wọrí wọn bọ̀ ṣé ń gbọ́ mi Oríyọmí wá lọ ṣe update update yẹn mo fẹ́ fi wọ̀nyí. ẹ má bínú. ṣé ń gbọ́ mi Oríyọmí wá lọ ṣe update ok ó dàbọ̀ ti jù sí mi ok ẹ ṣe ẹ wò ẹ wò update Oríyọmí ṣe màá kà fún yín màá fi sórí wọ́ọ̀ mi ẹ jẹ́ kí n kà fún yín ń bọ̀ ok mo ti block ẹ ẹ jẹ́ kí n ka update sórí Oríyọmí ṣe fún yín ó ní we are not accusing her àṣàlà ló ń bá wí yẹn Only we are not accusing her. We just answer a, a spontaneous question spontaneously. We are sorry. We don't want to distract you on the struggle for justice. We wish you best on the struggle. We are not accusing her. Oriyomi? No, it should not be you, Oriyomi. Sherry, one thing táwọn èèyàn máa ń sọ nìyẹn ṣé rí nǹkan tí mo fi ní gbogbo confidence láti máa sọ̀rọ̀ báyìí tí mo lè wojú anybody mo ní gba owó ẹ̀ ìjọ tó bá ti ń jẹ̀jẹ̀kújẹ ò ní lè sòótọ́ ọ̀rọ̀ mọ́ ọlọ́run lọba tó ń ṣe fún ni tí ò ní tán orí ajẹ́ ìjẹ́ tán lèmi fẹ́ lọ́wọ́ ọlọ́run kò ń ṣe oore tó lórí burúkú kan máa ṣe fún mi tó máa sì lè mú kí náà bá àpò orí ọmí o lè má update Only we are not accusing her Len worry, Yomi. ti kọ́kọ́ sọ pé ni prime suspect make it make sense Mr. Yomi. this is too this is too this is too low of you this is too low okay one attack you wọ́n boy? you are a big you are a, you are a big man in blogging ṣé kí I want Àṣànà ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ first máa tó máa touch me, Oríyọmí èmi ń sọ fún gbogbo yín pé kò ń ṣe pé torí àwọn àṣà náà ń bu èèyàn kan ti pè ni pé come off it go and go and make a, a publication to say sorry I am telling you now because Oriyomi stood there he was not under duress to make that publication to to you know to make that statement why will he put this update do you have to apologize you can just E kàn tibẹ̀ fún wọn ẹ jẹ́ kó máa sọ lọ tó bá yà wọn wá dákẹ́ ẹ wá tún ṣe update for only of to make this update ó convince me ó fún mi ní conviction pé Fálànà mo tún sọ òun ló sọ fún Oríyọmí kó má dá sí bó ṣe wọn Oríyọmí kó dá sí tó. èèyàn kan sọ pé torí ìyàwó àti ìyàwó àti àwọn ọmọ ẹ̀ ń gbé ní nàìjà orí yìí burú ìgbà tó ń ti Timothy ẹ̀ mọ́ bó ṣe fẹ́ pa ni ṣé kò tẹ́rí ó tẹ́rí sí because kò sí sáànù kankan tó ní kó má dá sí ó ti mọ̀ pé wọ́n ní fálànà lẹ́yìn ó ja ìjà yẹn ẹ wá sọ pé tó rọ́ọ̀mù àtìyàwó ẹ̀ ṣégbà tó ń dá sí ti mọ́tì kò mọ̀ pé òun lọ́mọ àtìyàwó kí ni tẹ máa ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè ń gbà mí nù. the thank you his update was totally wrong kí ló ṣorí ọmọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣọ́ ti ń jẹṣẹ́ kan ni àbí kí ni gbogbo kátikàti lọ́wọ́ Oríyọmí Oríyọmí is a fearless man kí ló tó ń ṣe báyìí Oríyọmí ti jẹ́ dodo kò lè sọ dodo ṣé gbogbo yín get mi ṣá even tó bá ń bu ẹ kàn lè wo pé à nǹkan tí mo sọ yẹn mistake dẹ̀ ni o ẹ dẹ̀ wo pé you now update so definitely èèyàn kan pàṣẹ fún ni pé lọ fi update kò bẹ́ẹ̀ ah ah naija abájọta tẹ̀ ṣe ṣoríire nínú yẹn very dark man títí dè ní yo o ò tí ò tí gbàgbọ́ tẹ́lẹ̀ mo gbé ìdí fún ẹ I shake my yansh for very dark man I shake my yansh I shake my yansh mo gbé ìdí fún very dark man awi kokokoko lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá ìyá aláìyá ọlọ́rọ̀ fẹ́ ṣe ẹgbẹ́lẹ́gbọ́ ẹ tó súnmọ́ Mohbad ní sọ́run ó lọ ṣe ó lọ ṣe interview lọ́wọ́ VDM màá wá sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe mo kú jẹ́rìí ọmọ mi VDM ó ń gbáradì ìlú àmì tìtìtìtì ń jọ yẹn ẹ jẹ̀bi ẹ rí pé gbẹ̀bí fálárẹ̀ gbàrẹ̀ fẹ́lẹ́bì ni <clears throat> ẹ lè imagine. Ah, ah. ẹ lè imagine No, this is not it. Èèyàn kan sọ pé threatening. I don't like when you send this to me. Talele, eléyìí olórí burúkú táyé òye yìí. Ẹ jẹ́ ìtẹ̀ mi. Eh, Ṣé wọ́n threatening me, ni? Mo sọ fún kíní kan fún yín. Mo ní tẹ bá mọ gbogbo ogun tèmi ti là kọjá. Mo ò something. sọ́nsìn ma n má bàa máa dẹ́rù bà yín. Tá bá ṣe justice tán ni màá wá sọ. Mi ìfẹ́ sọ́nsìn kẹ́ bá wò wípé bíje ń sọ́ bí yàtọ̀ fe fẹ́ ká dáwó fóun no mi fe something. ṣé mi torí yọmí nínú ka blog ni ẹ gbàgbé pé mi wà ń lo òyìnbó kò síbi tó ti lè attack èèyàn tó bá fẹ́ attack ẹ gbàgbé but se fe gbọ́ àyà nínú ju òògùn lọ inú mímọ́ ju òògùn lọ. àwọn olóńtẹ́tì nẹ̀ nobody is threatening her mo sọ fún pé gbà tó ń ṣiṣẹ́ Timothy tírẹ́tì yẹn pọ̀ tó fẹ́ pa tó fẹ́ pa àbúrò Timothy Ọládoyin lówó náà ó máa ṣe anything Boríyọmí takú síbẹ̀ ó lóun máa kú sí kéèsì yẹn ni wọ́n wá kàn ń bu Oríyọmí Oríyọmí wá lọ update kò ń ṣe pọ́n kàn bu àwọn tó ju Oríyọmí lọ ti pé Oríyọmí ni Ọlọ́run á dẹ̀ bí gbogbo yín màá wá wẹ́n tó máa bi. tó máa lọ bá man. kó má ṣiṣẹ́ ṣẹ́ náà ṣí èrè ni ayé gbogbo yín máa bàjẹ́ justice yìí a máa rí ṣé kí gbogbo nǹkan tẹ̀ ń ṣe gan-an òun ló máa jẹ́ kọ́lọ̀ fún wa justice yẹn because ọlọ́run ń sí ìdí ìkà ọlọ́run ń sí ìdí alábòsí gbogbo nǹkan tí gbogbo yín ṣe òun ló máa fún wa ní justice tàn wáyé you can imagine what the effrontery àwọn wo lórí yọmí bẹ̀ gangan náà àwọn wo ló ń fìdí ẹ̀ àwọn wo ló ń ba gbẹ́nu sí mike àwọn wo ló ń ba sanwó studio ẹ̀ àwọn wo ló ń jábọ̀ fún just because wọ́n ti jẹ dodo. àbí kan tí mo sọ yé yín wọ́n ti jẹ dodo wọ́n lè sọ dodo àbí ẹ rori yomi ó wá lọ update ó ní i'm not referring i'm not accusing her ní nǹkan tẹ́ nu yín sọ you were not under duress You said it because you knew the truth. Oriyomi knows what is happening, but he cannot just talk. Mo de si understand. Ṣebí jọ́ tẹ sọ pé ṣe mo Oriyomi. Èmi gangan ni mo sọ pé ẹ má Oriyomi. I understand what is happening. Mo de juicy. sí. Mo de so nǹkan shele ń ṣẹlẹ̀ fún gbogbo yín. Mo sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún He doesn't have to come out to put that update, but he puts that update out just to convince his master to convince àwọn tó ń jẹ lọ́wọ́ ẹ̀ a lè kéré ní ayé o ṣùgbọ́n àkéré lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ wá ń di ìbàjẹ́ kí Mohbad má gba justice sí ọlọ́run ju gbogbo yín lọ ọlọ́run lọ́ba ṣẹ̀dá ọba tó rínú tó róde tó máa fún wa ń justice yẹn èmi dẹ̀ ń sọ tẹ bá pé igba tẹ pé one million tẹ pé ra yín lálágbára tí a bá rí justice yẹn ẹ má kì mí mọ́ now before i before i finish my my chat ìgbà tí mo sọ̀rọ̀ saturday olori buruku gbogbo yín táyé yín máa bàjẹ́ tẹ́ máa ṣánkú ẹ̀yin alábòsí ẹ sọ pé mi ń ṣépè fún pápá lòlò ẹ ní kúri ẹ ní ṣoríire gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn ẹjọ́ mo bẹ̀ yín ìgbà tá a bẹ̀rẹ̀ justice kí ni mo máa ń sọ olórí burúkú ọ̀palẹ̀mọ́ ọ̀fìgọ̀dọ̀ ẹ̀ táyé ò yẹ afòkúgba àvátà ṣé gbogbo yín rántí òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè fáwọn ọmọ ẹ lọ bá mi mú fídíò gbàtà bẹ̀rẹ̀ justice for mobile. ibi tí mo ti ń ṣépè fọmọ wọn máa máa ṣépè fọmọ àwọn ọmọ àwọn ọmọ àwọn ọ̀tá ọmọ mi ọ̀tá ọmọ àbúrò mi ṣé gbogbo yín rántí ẹ bá mi confam ṣé gbogbo yín rántí kí ni mo máa ń sọ wọn máa máa ṣépè yẹn àṣẹ àfòkú gba inverter ó fẹ́ lọ gbé ajá ó fẹ́ lọ kó air condition ló ṣe ń ṣépè ló fi èpè dá justice ru ṣé gbogbo yín rántí ẹ mi wa gbogbo video yẹn máa wá play next time tí bá bọ́ta afọkúgbà ìbátà àwọn máa ṣépè á máa àtàkì gbogbo ọmọ ọlọ́mọ ó ṣépè yẹn títí títí mo ò dáhùn ṣe gbogbo ti. mo máa ń sọ lórí platform pé mo ò ní dá wọn mo ni ní ṣépè mo wọn kọ́ máa ṣépè lọ ṣe rántí ìjọ tí mo máa bọ́ta ṣépè níjọ tí olórí burúkú àṣànà tó máa ṣọ́kú mọ́ ìyá ẹ̀ lójú tí ìyá ò ní jèrè ẹ̀ láyé tí ò ní jèrè ẹ̀ lọ́hùn tó pa odindi ọmọ tó dẹ̀ o ma ya odi ni kàkà kó má sọ kú tó pa Mohbad wàá ya odi tó máa fi kú ni olórí burúkú ọmọ àṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́ next one tí mò ń bọ̀ mò ń bọ̀ àpí ẹ̀ ṣé nǹkan tí mo sọ yẹ yín mo ní mo ò ní ṣépè fáwọn ọmọ mo ò dẹ̀ ṣépè yẹn ẹ lọ mú gbogbo fídíò tí mo kọ́kọ́ ṣe pa Mohbad ẹ lọ mú ẹ lọ mú ibi tí mo ti ṣépè fún bàbá lòlùwà bó ṣe jẹ́ pé afọ̀kúgba àbátà ọ̀palẹ̀mọ́ ajá ọ̀palẹ̀mọ́ oúnjẹ ó ń ṣépè yẹn gan ó fẹ́ fi scare gbogbo àwọn èèyàn mi ìdá lóhùn ṣe rántí mo ò gbogbo wọn ó wá dijọ́ tí àṣàná lọ pè síbì kan màá wá play ẹ bá mi wá gbogbo fídíò yẹn a ní láti máa rán ká máa rán ra wa létí nǹkan tó ń ṣẹlẹ̀ mm, àṣàná wá lọ pè sí ọ̀dọ̀ àwọn olórí burúkú olùlẹ̀ nation ó wá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún gbogbo ọmọ àwọn tó ń jẹ justice fún Mohbad ṣe rántí ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún gbogbo ọmọ ọ̀tá àwọn tó ń justice ṣe gbogbo yín rántí bí ṣe jáde ti ń jọ yẹn pé àbó lórí ni ẹni à ń sọ̀rọ̀ ó dẹ̀ ń sọ pé ó dẹ̀ ń ṣépè fún àwọn tó ń justice Tani ni ò bá support wa ṣé gbogbo yín rántí mo ní ta ni ò bá support wa ó wá tún ẹ rántí tó ń gbogbo àwọn ọmọ ta wa ṣépè ẹ rántí mo dẹ̀ bọ́ta mo ní ma wo òdi sùtánà fún ẹ màá màá màá pìtì píṣọ ọmọ ẹ màá máa gbé ṣépè ìjọ yẹn mo dẹ̀ mo èmi náà dá ìpè yẹn padà gbogbo ìpè tó ṣẹ́ ṣe bí jà gbogbo ẹ̀yin tẹ̀ ń da justice mo jà táwọn olórí burúkú kan wá ń sọ sí pé ìtorí mi ń ṣépè fọmọ kò ní dá fún yín kò ní dá fún pápá lòlò ikú gbóná ló máa kú àyàfi tí ò bá ṣe ìtorí tiẹ̀ lọ́ ṣe pa Mohbad abẹ́ ẹ̀gbọ́n kan tó tíya ẹ̀ sọ ni ó ní ikú tó jẹ́ kí Mohbad kú ẹ bá mi wá gbogbo voice note yẹn ẹ we have to play it ó dàbí àwọn kan àwọn àwọn èèyàn bíi àwọn olùlẹ̀ nation wọ́n ti dá sawdust sọpọlọ wọn wọn ò rántí memory lane àbáyé yín fẹ́ bàjẹ́ ni ó ní ikú tó jẹ́ kí Mohbad kú ikú tó jẹ́ kí pápá lò ló kú ní Mohbad kú ìwọ gbé tiẹ̀ dání ó dẹ̀ pa ọmọ lọ́mọ mo wá ṣépè ẹni mo ṣépè ẹ ní kúre ta ni pápá lò lò tán lè ṣépè fún un ibi kọ́ lẹ́wà tí àṣàná pé bàbá Mohbad tó ń gbé bàbá Mohbad ṣe pé ẹ ẹ síbẹ̀ gbà yẹn olórí burúkú yín ẹ̀yin olóṣì ẹ ṣòṣì ìgbà tó yẹ pé olórí burúkú aṣẹ́wó kan náà ni gbogbo yín ẹ gbọ́ ọmọ bà àbáyé yín fẹ́ bàjẹ́ mo ń bọ̀ ìyá ẹ ti rest in peace bẹ́ẹ̀ yẹn ìyá ẹ ti rest in peace àbáyé yín fẹ́ bàjẹ́ ṣé kò pé kí pápá lò ló kú Mohbad sì lè bímọ míì abẹ́ mọ̀ ni mo ní táwọn táwọn tó táwọn tó lóyún bá wọnú inú inú ibi tó ti fẹ́ bímọ ẹ gbọ́ ó bè kó mi dànù kágbè má fọ́ ó bè kó ọmọ yẹn kú ọmọ tuntun tó bá ní inú máa ń bí àwọn èèyàn tó bá sọ pé ìyá bí ọmọ ìyá kú ọmọ wà láyé inú máa ń bí àwọn èèyàn because wọ́n máa ń sọ pé ó bè kó mi dànù kágbè má fọ́ because ìyá yẹn ṣì lè bí mi but ọmọ òkókó tó filẹ̀ ta ló fẹ́ tọ́ ọ. ẹ wá ń sọ pé àṣànà pa Mohbad wọ́n ṣépè fún pápánowò pápánowò ṣé kò pè kí pápánowò ló kú ju kí Mohbad kú lọ Mohbad ṣe lè bímọ mi sáyè a ò dín ní pápánowò tẹwá ti torí pé ẹgbọ́n mu àlè wá sínú ilé tẹwá pa Mohbad ọmọ tó ti pé twenty six tó ti ń du àwọn òbí ẹ̀ nínú tó ti ń du àwọn ayé nínú tó ti ń du àwọn Nigerians nínú tó ti tó ti ń du àwọn ọ̀rẹ́ ẹ̀ nínú. ìdùnnú fámìlì kan lẹ mú lọ yẹn Papa no no, tí ì jẹ́ dùnú ó lè jẹ́ ìdùnnú fún ìyá ẹ̀ bọ̀ tó bá kú tó bá jẹ́ pé lóòótọ́ ni ìyá ẹ̀ fe. á bì mí. Papa no no, tí ì ayé ṣe nǹkan ìkókó sì ni. ẹ wá ní wọ́n ṣépè fún bàbá lónà ẹ ní kúre kò ní dá fún kò ní dá fún bàbá ẹ̀ ẹ̀yin olórí burúkú etí ń dùn yín ni ẹ mọ̀ bá tí mo bẹ̀rẹ̀ sí ṣépè fún bàbá lónà ni ìgbà tí àṣàná eyin olori buruku E pé ikú tó sepe fun papa lolo ni igba ti bàbá lónà baba lolo ku ni di kú ṣé ẹ kàn máa wo fídíò ní ẹ máa wá play gbogbo ẹ fún yín kẹgbọ Mohbad ṣì lè bímọ míì ó ṣì lè bí márùn ó ṣì lè bí mẹ́fà a máa dùn àwọn òbí ẹnu á máa dùn àṣàdà aṣẹ́wó ṣàwámà nínú ókè ẹ ti pa Mohbad nsìn ẹ fi omi lẹ ẹ fọ àgbè inú ẹ báwo la gbé ṣe fẹ́ produce omi míì no make it make sense because mo hate ṣé hypocrisy Nàìjíríà ni mo hate jù because ibo ni gbogbo yín fetí yín sí ìgbà to lórí burúkú ọ̀palẹ̀ mọ́ tó ń sọ̀pọ́tì àṣànà tó ń ṣépè fáwọn ọmọ àwọn ọmọ tó wá justice ẹ mọ̀ ń gbà yẹn pa àwọn ọmọ kan ni ibo lẹ́wà ìgbà táṣànà bọ́ síta tó ń gbé àwọn ọmọ tó wá justice ṣépè àwọn ọmọ ẹni tó wá justice ẹ mọ̀ ẹ pọ́n ṣépè ńgbà yẹn wọ́n wá ṣépè fún àní kò ní da fún pápá lòlò mo tútù sọ ta ni pápá lòlò tó lè ṣépè fún nǹkan tó mú àṣànà tó ṣépè fún gbogbo àwọn ọmọ tiwa tàbá wá justice fún Mohbad hmm, nobody is above ìpè I am telling you ẹ tún court, tiẹ̀ ṣé kò bí máa bọ́ta màmá no there is a reason for that ẹ pé because um, ọ̀pálẹ̀mọ́ ọ̀fìgọ́dọ̀ òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ òun ló bere ah àtúndá lóhùn àṣànà gangan wá fi pé òun ní agbára kan tó òun lè fi wá ṣépè ìtòrá ń bá wá pé kí ló pa Mohbad ṣáàjẹbí ni abábẹ̀rẹ̀ jù ni ẹ̀yin ṣoríire abólórí burúkú nìyí kò ní dá fún yín kò ní dá fún bàbá pápá lòlò ikú tí Mohbad kú àti bàbá pápá lòlò àti ìyá pápá lòlò wọ́n lọ bá Mohbad ń bẹ̀ wọ́n lomi dànù agbe òfò ṣé kò pé kò mi dànù ká gbé wa láyé àgbé yìí máa produce omi ẹ̀pà ẹ̀fọ́ àgbé sìn àràgbè fi gbé mímọ́ gbogbo ayé ọ̀n wá tó pàgbè ẹ̀ tún ní kure ikú ò ní pa gbogbo wa lójú wa báyìí láti máa gba justice ẹ̀ tí ì mọ̀ nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Oríyọmí ẹ̀yin ẹ káre o ẹ káre kí ló tó jẹ́ pé mi ìfẹ̀fẹ́ sọ̀rọ̀ I am disappointed in you you know what you are doing Mr. Oríyọmí I'm not going to insult you tẹ́ bá dẹ̀ bú èmi mi èmi náà gbẹnu sí máìkì fún because mo bú yín ọ̀rọ̀ là ń ṣàlàyé ara wa sìn don't come on the public public domain to say what you cannot defeat because you were not under duress you were not kò ṣe pọ́n fọwọ́ ra oko yín sí àmọ́ fọwọ́ ọ́n kì sí tẹ́ fi ń sọ̀rọ̀ you said it because that was the truth You said your truth without mincing words. You now put an update again just because your godfathers, they told you to go and put an update. But yín you ní jẹ́ and you ìkà. I love you. God bless you. Yeah, he said the wife. He said it. In your sọ did Dori Omi mentioned the point of sex. Yes, when he was saying, do you know? Only do you all know the poem suspect? Do you know? And when I need the wife, oh no one, eh, the wife. Go and watch the video again. He said it. So why is he denying? I know, I know, gbogbo Johnny mi lórí justice for Mohbad. Mi ní sọ̀rọ̀ kí wá bọ́ta kí wá yìnbọn yín lọ́wọ́. Tí n bá sọ̀rọ̀ tí mo get the facts. ní Emma ẹ má bínú o. Àbí gbogbo yín mọ̀ Mania, Màá bínú Mo mọ̀ pé bó ṣe rí nìyẹn. Màá tún wá tún ṣàlàyé. Ẹ wò bá ti spending. Mo bọ́ta mo that is me ẹni tó ń bẹ ọlọ́wọ̀ kí n bèèyàn gbogbo wa la máa kú ta lè fẹ́ fi kú dẹ́rùbà ta lè fẹ́ ta fẹ́ fẹ́ máa lẹ okó ńlá mọ́ àbáyé yín fẹ́ bàjẹ́ orí yín burú olùlẹ̀ nation lẹ́wà apologize fún àbáwọn godfather yín Oríyọmí if you still want people to to respect you gbogbo jẹkújẹ jete ló ń jẹ politician yẹn you have to stop it because eti ti jẹ dodo ó so wà obvious pé eti ti jẹ dodo ẹ lè so dodo and ọ̀dọ̀ yín lẹ ti kọ́kọ́ cancel Naira you have to reinstate reinstate him back because you started it and you know the prime suspect just because ẹ ti wọ́n ti father fún some fálà náà ti sọ nǹkan you were so confident to say ṣé gbogbo yín mọ prime suspect ṣé gbogbo yín mọ prime suspect tí ò bá ní nǹkan tẹ́ So o ba ni nnkan and you are now saying I was now referring to how ẹ̀yin ará Ìbàdàn ní kébékébé kò ń ṣe gbogbo wọn ṣùgbọ́n mo mọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì sí bí Ìbàdàn bí Ìbàdàn bí Ìbàdàn ni kebekebe ko she se gbogbo won sugbon mo mo gbogbo nnkan to n sele lori intaneeti si bi ibadan bi ibadan bi ibadan ni I don't want beautiful badon because I have friends from Ibadan and they are doing perfectly well. They are straightforward. They are not they are not only kebe kebe, they are not hypocrites. But majority of people that are on this social media, ton sori buku, ta ye wọ́n ti bàjẹ́ ton ma parọ́, ton ma sọ̀rọ̀ ton ma parọ́, ton ma irọ́, Ìbàdàn ni dé? I am sorry. I've said it now. I have a lot of friends, intelligent people. bó bá ṣe ní wọn náà la ṣe náwọn olórí burúkú bíi ọlọ́mọ yẹnyẹnyẹ àyà àbíkú bíi bíi bíi aṣẹ́wó tó re tọ́kì bíi ọ̀rágùtàn bíi ìyá àbàdàn ẹlẹ́nu wọ́yọ̀wọ́yọ̀ I can name them till kingdom comes àwọn tó ní integrity they lack integrity ṣé Oríyọmí náà tí wàá fẹ́ máa jọ bẹ́ẹ̀ báyìí Oríyọmí náà tí ó ti ń súnmọ́ ẹni tí ò ní integrity ẹ wo gbogbo àwọn tí mo dárúkọ yẹn wọn ò ní integrity bó ṣe lè wù kórí they lack integrity very stupid set of people orí you burú àbáyé yín fẹ́ bàjẹ́ ṣé mi gbéṣẹ́ wọn yà yín ni àbí torí mi tí ì ráyé ẹ jẹ́ ká any lọ jàre ẹ̀yin so ẹ wá sọ̀rọ̀ tẹ̀ wọ́n update àwọn olè ẹ̀ update fún you were referring to her let's go and defend this. ẹ jẹ́ ká máa lọ jàre ah, ah. ẹ wá ń bo nǹkan tí ò ṣe bò ẹ sọ pé prime suspect why are you why are you miss why are you updating again just because your Falana had called your godfather you can ignore them ṣé gbogbo nǹkan mo máa sọ fún gbogbo yín kò ṣe gbogbo nǹkan tí wọ́n sọ lèmi ń dá wọn lóhùn kí ló kàn mí máa lọ àwọn ògo three and a half viewers máa wá lọ àtàṣe ògo mi mọ́ wa lo atase ogo mi mo I just ignore a lot of things tó yẹ mi sọ fún pé mi kì í wo fídíò àfi tó bá send sí mi tí mo kọ pé let's talk about it I'll yẹ yín mo ti sọ tèmi mo ti kúrò mẹ kí ẹ wá sọ pé wọn àtàkì ìtorí pọn update fún náà mo ń bí iṣẹ ìgbà tí Timothy wọn fẹ́ pa náà ẹ gbàgbé náà tó Yọmí bọta tó ní wọn fẹ́ pa àwọn wọn fẹ́ pa àwọn ìpọn fẹ́ pa àbúrò bọbọ yẹn náà Oríyọmí dẹ̀ sọ pé we die here ó ṣe wá jẹ àwọn àwọn toothless àwọn toothless rabies dog wọn wá ń sọ̀rọ̀ Oríyọmí wa lọ update ah ah come on now come on now make it make sense irọ́ ni now Godfather ti pè ni now kí ló máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún lọ put up date kọ́ mọ̀ pé mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àbí kò yé ẹ jẹ́ ká máa wo bó ṣe ń lọ ẹ kàn kú fàdúrà ṣe ti gbọ́ and please in our in our in our bid to seek for justice please um, let's let's be prayerful I am doing I am doing I am praying I am prayers mi tí bá ti ń pray lọ́sàn-án fara báyìí bí ṣe ń gbàdúrà tèmi ni màmá gbàdúrà justice ṣé nǹkan tí mo so yin and ní gbogbo forty nine years of age mi lórí ilé ayé mo gbọ́ bí tán ti sọ pé òkùnkùn borí mọ́lẹ̀ tí ò dẹ̀ ní borí ẹ̀ lágbára then ẹjọ́ join to Baba. bá mi rí fídíò tí mo sọ pé kẹ́ bá mi wá yẹn it is very important please get it for me and um, number two kí ni mo tún fẹ́ sọ next week monday ni prot um, um, um, inquest olúwa aṣọ wa lọ aṣọ if anybody wants to go please support go and support baba mohbad and just leave ìyá Mohbad ẹ má bú o tó bá kí but just keep her at arm's length because she doesn't want justice I can assure you that the next time I come online I'll, I'll give you a lot of evidence ṣe ti gbọ́ ó dàbí full show Lola ọ̀ ọ̀túnla tí bá wá because bọ̀bọ̀ yẹn tó gas ó máa tó dé nsìn ṣó so please keep it locked continue let's continue to pray divided we stand um, divided we fall together we stand àlólòdì lẹ́yìn kankan tá a de dẹ̀ bára wa jàánu justice for Mohbad náà àtúparí ẹ̀ ni ṣe ti gbọ́ thank you so much God bless you all àbí been tí mo sọ I love you all from the depths of my heart please continue to pray for Baba we will get that justice we are not relenting anything anybody bá fẹ́ ṣe ẹ lọ máa ṣe láti gba justice náà là ń we are all working towards one goal ṣé nǹkan tí mo and we will get that justice please believe in God and believe in my words gbogbo nǹkan tí mo wá sọ fún yín bí ó ń padà ṣẹlẹ̀ mo ṣe woli, but Ọlọ́run gba ẹnu mi sọ̀rọ̀ so please ẹ má relent tá a bá ṣe ṣóńjọ́ mi ẹ má wò pé torí ẹ̀ àti give up no no it's just because there's nothing to talk about if there's always something to talk about trust me even if it's for five minutes I will come out and talk about it ṣetigbo thank you so much we are not relenting until we get that justice okay from the depth of my heart I love you also very much I will see you soon God bless you bye bye bye love you bye. Enjoy your day profusely. Profusely. Profusely. Oriyomi. Oni prime prime suspect prime suspect profusely. Thank you.